ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá ọba tí ó tóbi ní ọba tí ó gbọ̀ngbọ́n ni bí gbogbo nǹkan bá ń tóbi kò sí tó tóbi tọ́dà bí ọlọ́run bí gbogbo nǹkan bá ń gbọ̀ngbọ́n kò sí nǹkan kan tó gbọ̀ngbọ́n tọ́dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó tóbi nípa pápá rẹ̀ tó tóbi nípa ìmọ̀ rẹ̀ tó gbọ̀ngbọ́n nípa agbára rẹ̀ àti gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run kí ẹ̀yìn kọ́lọ́mọ́ ọba ọlọ́mọba àlekẹ́ ọlá àti ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo oríṣiríṣi ìdẹ̀kùn tó ń ṣe fún wa tó ṣe pé ta wá ní ká máa kà á ní ẹni èjì àlekà á tán tẹ́dà bá mọ núrù yọ mọ ọpẹ́ dú ẹni tí ọba mọ núrù yọ mọ ní àròpin ọlọ́dàkùn mẹ́jẹ kí àwọ ní àròpin nínú ìgbésí ayé wa wọlá títóbi rẹ wọlá ni fún ọlọ́run lórí gbogbo àwọn ìdẹ̀kùn wọ̀nyí ọlọ́wọ́ bá lè kí ọlá sọ pé ẹ bá ní kẹ́ ẹ máa ka ìdẹ̀kùn ọlọ́run lọ́kọ̀ ọ̀kan ní èjèèjì ẹ lè rí ká tán dájọ́jú ọlọ́wọ́ bá lè kí ọlá ọba aláforíjì ni aláàánú sí ni àgbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi onìkan ṣoṣo àtìgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú sí rẹ̀ ni kí ọlọ́wọ́ bá kí ó ṣe ìkẹ́ fún àti fún àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn ìjọ rẹ̀ pátápátá ọlọ́run jẹ́ kí àwa náà káwà nú ẹni ìkẹ́ ẹ̀yin ẹrú sí ọlọ́run ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń ti ọdún ní ọjọ́ òní ọjọ́ òní ní ọjọ́ kẹwàá nínú oṣù gèlè hijja ní ọdún one thousand four hundred forty one lẹ́yìn hijra nabi wa sallallahu alayhi èyí tó ṣe déédéé two thousand and twenty lẹ́yìn anabi isa alayhi salatu wa salam ọjọ́ òní òun náà ní. ọjọ́ kejì ọjọ́ àràfà àná ni ọrọ̀ ọjọ́ àràfà òní ni ọjọ́ kejì ọjọ́ ilé ilé ni ọgbàjúmọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ yìí pé à ń pè ní ọjọ́ ájì ga jù tọ́lọ́ọ̀bà àlekè ọlá ń tọ́ka sí sọ́lọ́tò tọ́ọ̀bà kẹta yìí pé ìyọ̀ǹda ti wá látọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí ní ọjọ́ ga jù yìí ọjọ́ ọdún iléyà yìí kúrò níbi táwọn ń ṣe bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ rẹ̀ náà ti mọ́wọ́ mẹ́sẹ̀kùn bí tí wọ́n ń ṣe irú ọjọ́ òní ni sallallahu alaihi wasallam ló ṣe ìkéde yìí pé ìmánì òdodo tó wà nílùú tẹ́lẹ̀ láti Ibrahim alayhi ó tún ti padà sí ìlú Mẹ́kà kò sì ní kún bẹ̀rẹ̀ láíláí ẹbọ ò ní wọ ìlú kankan ní ìlú tẹ́lẹ̀ bọ́bá ti ẹ̀wọ́ bẹ̀ ìnira òmù tí ó fi jáde kó tọ́lọ́lọ́ ọba àlekọ́ láti ṣe àdéhùn wípé ẹ̀yẹ́ tó bá gbèrò aburú pẹ̀lú mọ́kà àbọ̀ aburú láti lọ ṣe ìbàjẹ́ ní ìlú mọ́kà ọlọ́ọ̀ba àlekọ́ láti òun ó fi ìyà ẹlẹ́tẹ̀ ìlérò òun ó fi jẹrú ẹni bẹ́ẹ̀ irú ọjọ́ òní àwọn alálàájí rẹ̀ pẹ̀lú wọ́n kásùbà ní àyè táǹpé ní wọn ó tún gbéra lọ sí Mínà wọn lọ bẹ̀rẹ̀ òkò sísọ ń bẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ̀ńtọ́lọ́n bá fi ìrọ̀rùn fún wọn nù wọn wọn ó gbéra lọ sí Maka wọn lọ sí tọ́wáfù yìí kólé Olúwa tọ́wáfù táǹpé ní tọ́wáfù lè fa àgbà ní ìbámu sí súnà ànábì wa Ibrahim alayhi salatu wa salam àti ní ìbámu sí súnà ànábì wa sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrú sin ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ òkò yìí tán àwọn alálàájẹ́ ọlọ́mọ gún ẹran àbí kí wọ́n máa dú tọ́wá sí pé kì í ṣe ràkúnmí lẹ́yìn ìgbà náà wọ́n lọ máa fá orí wọn ìyẹn àwọn ọkùnrin àwọn obìnrin wọ́n máa gẹ irun wọn èyí tó bá sì wù nínú àwọn ọkùnrin òun náà lè gẹ irun lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ṣe lè tán ẹni tó bá tó tẹ̀léra wọn yóò lọ sí Mẹ́kà láti lọ ṣe tọ̀wáàfù lẹ́yìn eléyìí ìyẹn tó bá ṣe pé ó ṣe á di ìfúráàdì àbí ó ṣe á di kìrán tó bá ti yí pé kò tí yọ́ lọ sí tọ́wá fún yípo lé olúwa yóò sì sáfà àti mẹ́rìwá ìyẹn tó bá ti ájì ìfúráàjì àti ájì kìrán tó bá ti yí pé kò tí ì ṣe sáàyù yẹ tẹ́lẹ̀ mọ̀ tó bá ti ṣe tẹ́lẹ̀ yẹ ti tó fún ṣùgbọ́n tó ṣe ájì tamattur òun lọ sí tọ́wá fún yípo lé olúwa yóò sì tún ṣe sáàyù náà bákan náà ẹ̀yìn yóò tọ́ bá wá sí ìkẹ́síwájú nínú àwọn nǹkan wọ̀nyí tó ti ní ìsẹ́yìn tó sì ní ìpàsípayọ kò sí ẹ̀ṣẹ̀ fún gẹ́gẹ́ tó wánú àdìsí ànábì sallallahu alaihi wasallam fún ànúsọ̀yẹ muslim látọ̀dọ̀ abdullahi bin umar wípé òsì ọlọ́run sallallahu alaihi wasallam níjọ́ lọ́dún tó náà ti hajj hajj kan náà ló sì ṣe kò sí tí àwọn èèyàn ti ní ìpàsípayọ ní irú ọjọ́ òní nínú àwọn alálàájì tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam àfikọ́ máa sọ wípé ifọ̀ àlùwalà haraj èyí tó ti ṣe ele ni ìrọ̀rùn nínú islam ta bá sì wo islam wa ẹ̀sìn tó kún fún ìrọ̀rùn ni kìí ṣe ẹ̀sìn páàlì kìí ṣe ẹ̀sìn wàhálà àbútulẹ̀ ọmọ ìrọ̀rùn oríṣiríṣi lọ́lọ́ọ̀bà àlekẹ́ọ́lá ló fi sínú ẹ̀sìn islam ipe ẹ̀bá ní agbára láti ṣe nǹkan kó ṣe tí ọ̀bá lágbára láti ṣe kó fi ilẹ̀ ní nǹkan tó jẹ́ ojúṣe ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ ni ó lè wàá san gbèsè rẹ̀ ẹrú ọjọ́ òní lọ́dọ̀ àwáfẹ́ ìṣe alálàájì ọjọ́ ìbáàdà ni ọjọ́ gígún ẹran ọjọ́ jíjẹ mímu ọjọ́ ìbẹ̀rẹ̀ ẹni wò lórí dáadáa lórí ìdùnnú lórí ọdún ṣíṣe bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ máa wa wò láti kíra wa ṣùgbọ́n ní àsìkò tá a wà yìí ká sọ́ra sí gẹ́gẹ́ bí ìjọba ṣe ń polongo fún wa lórí ẹ kọlọmọdé ayé àkóràn àrùn torí pé àjàkálẹ̀ àrùn ti ń lọ nínú ìlú kọlọ kan bá kókó lẹ̀ wọlá títóbi ọlọ́run láàánú rẹ̀ àwọn onímọ̀ ti fi yé wa bẹ́ẹ̀ náà ni ìjọba ti ń polongo rẹ̀ yìí pé látara itọ́ látara ìtọ̀ látara ìgbẹ́ àti àwọn nǹkan tí ó jáde lára ti ń kó kọlọ̀dá kan máa sọ wa torí ẹ̀ ló fi jẹ́ wípé ìbẹ̀rẹ̀ ẹni ìlàkalẹ̀ tí ìjọba tó gbé kalẹ̀ fún wa á tẹ̀lé lórí ẹ̀ kọ́lọ́dá kọ́ máa fi ìsọ rẹ̀ sọ wa ọlá àti tó wọlé àánú rẹ̀ àsìkò tá a máa gbé ọlọ́run bá tóbi náà ní àsìkò yìí àsìkò tá a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí oríṣiríṣi oore tó ṣe ẹ̀wò bá a ṣe ń jẹ ẹran bọ̀ láti ìsìn títí di ọdún yìí ta ló lè sọ iye ẹran tó ti jẹ ta ló lè sọ iye ẹja tó ti jẹ àti àwọn oríṣiríṣi nǹkan míì ṣùgbọ́n eléyìí tọ́lọ́run tó ní ká pa yìí ká tó fi rántí oore ọlọ́run ká tó fi rántí ìdẹ̀kùn ọlọ́run àápa nítorí ìtọ́ ọlọ́run àwa náà láàfún jẹ́ ọlọ́run dákun tí ó ṣẹlẹ̀ sí ata lè jẹun ọlọ́run dákun mẹ́jọ sí àwọ ọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ ọlọ́run kún fún gbogbo àní dáadáa o àti tóbi rẹ̀ àánú rẹ̀ ọjọ́ yìí ọjọ́ yìí ni a du ẹran fún yòówù tí ọba ní agbára àsìkò iléyà ọ̀nbẹ́ńlẹ̀ láti ni ọjọ́ mẹ́ta lẹ́yìn òní àsìkò iléyà ti ń bẹ́ńlẹ̀ ẹni tó bá rọrùn fún síwájú tí tó rọrùn fún láti dúró lọ́la àbí ọ̀túnla àbíjọ́ mẹ́rin iléyà sì wà ń ta títí tó òun fi wọ̀ ní ọjọ́ mẹ́rin òní ẹ̀yìn yóò tọ́ wá ní ẹran tí ń sìn ọlẹ́tọ̀ àti dú tó bá dé ewúrẹ́ tó bá ti pé ọdún kan lọ́dọ̀ àwọn màlìkíyà lọ́dọ̀ àwọn hànábílà àtàwọn mìíràn àwọn àfà tó bá ti pé oṣù mẹ́fà gbogbo ẹ̀ náà yọ wọ iléyà pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yin ẹ̀yin ọlọ́run ìdú ẹran iléyà yìí ọjọ́ ìbámu sí súnà anábì sallallahu alaihi wasallam anábì wo ni anábì ibrahim alayhi salatu wasallam tí ọlọ́run bá fi àgbò dípò ọmọ fún un nígbà tí ọlá láyé pé ọ̀dàdẹ ẹni fóun ju ọmọ àwọn ó sì múra láti lọ ṣe tí ọlá lálàá torí pé aláwọn anábì ọlọ́run bíi iṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sí wọn ni ọlọ́run bá lè fi ọlá ọwọ́ aṣọ pé fọ́mọ̀ ju ọmọ rẹ̀ mọ́ àgbò ti wà lẹ̀ ona náà ní kí ọ bẹ́ẹ̀ náà ni anabi alaihi yìí ní àsìkò èsì bẹ́ẹ̀ náà ni àwọn ń àwọn sàbí anabi alaihi àwọn náà yìí yìí náà ti wà lórí pé gbogbo yóò tọ́ bá lágbára tó ní àjẹsẹ́kù ọdún ẹ má wo owó tí wọ́n ń ta ẹ má wo ṣe ń pa owó bí pé afẹ́ ṣe ìbádà ọlọ́run òun náà ni ó fi owó fún wa òun ló ṣe àlàáfíà fún wa kọ́lọ́ nǹkan máa bù wá láti ká lè máa rà á máa pa á ká wa nú ká àwọn ọmọ wa nú ká aládùúgbò nú ká fún wọn jẹ nínú kọ́lọ́ nǹkan gbà á ní wa ẹ̀yìn ẹrú ọlọ́run ẹran ti kà fún wa láwọn orí mímbàrí àti látàwọn wá sí wọn ká gbìyànjú lórí pé kò sí àléébù ara ẹran tá pa fún iléyá kọjá pé kìí olójú kan ẹ ń bá pa ẹran olójú kan ọ̀pọ̀ ẹran jẹ kò sí ìwọ̀n mi kó sì pa ẹran jẹ iléyá ń bẹ iléyá ò sí pa ẹran jẹ tó bá ti ẹran tí ó ní ládá tí ó tí tó ṣàlàyé fún wa kò jẹ ẹran olójú kan bẹ́ẹ̀ náà ni kò jẹ ẹran tó ti já wèrè tọ́jẹ́ pé àti bẹ́ẹ̀ náà ni amúkun ẹran ato tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ kan kò tó lẹ̀ irú yẹn kò jẹ ní táàpì ní táàpì paléyà ẹran tó ti rù tó yẹ pé gbogbo ẹfọn ààrẹ lọ́hàn síta ẹ má fi paléyà bẹ́ẹ̀ náà ni ẹran tó ṣe pé kò sí àlàáfíà fún téèyàn bá ti rí lọ́ọ̀kan báyìí yóò ti mọ̀ pé ah, ẹran yìí kò lálàáfíà rárá irú ẹran bẹ́ẹ̀ kò wọ irú bẹ́ẹ̀ kọ́mọ bá kó ẹ̀sán bá àwa náà fi ìṣọ́ rẹ̀ wa ó wà nínú àdìsí ànábì sallallahu alaihi yìí pé kò sí iṣẹ́ kan tí yẹn lè ṣe ní ọjọ́ tòní tí ó dùn mọ́lọ́ nú tó tó kéèyàn pa ẹran ìyẹn tí èsì alálàájì ó dùn àlekè ọlá ń lónìí yẹn ṣe dandan nígbà tó bá tó lówó àbí tó bá tó níyàwó àbí tó bá tó bímọ àbí tó bá tó lọ ájì tó irú yẹn ò sínú Islam àbíkọ́ sọ yí pé nǹkan léṣe nǹkan ń dọ́ta ṣé tó wá lọ́dún yìí tí bá gbogbo bá ti ṣe agbára fún ọ pa nígbà tọ́lọ́run bá ṣagbára ọlọ́run náà ti rí ọ pé kò ṣe agbára ni ó sì fi dákọ́ máa ṣe الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اعلموا عباد الله أن أن المصائب من طبيعة هذه الحياة الدنيا بأي شكل جاءت قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال سبحانه كل نفس ذائقة الموت ونبلوكم بشر والخير فتنة وإلينا ترجعون وفيها وفي وفي المصائب دروس متعددة منها الخوف من الله تعالى والاعتراف بفضله وكبريائه وأنه خلق كل شيء وقدره تقديرا والدعوة إلى الرحمة والتراحم والتعاون بين الناس والتوبة إلى الله عز وجل ونختم هذه الخطبة بدعاء النبي صلى الله عليه وسلم حيث يقول اللهم إنا نعوذ بك من الجنون والجذام والبرق ومن البرس وسيء الأسقام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa kí ọlọ́run bá kí ọkẹ́ kí ó gẹ́ àti àwọn ará àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin yòówù tó wá mọ́ Islam tí ó jọ gbéǹde kọ́lọ́njá jọ wà nínú wọn ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ pé mùsíbà àmúwá ọlọ́run ìṣòro wàhálà fìtínà nínú òṣèṣì bọ́lọ̀ ọba ni sọ pé bó ṣe délé ayé òun ò rí wàhálà kankan òun ò rí dààmú kankan tó ń fi kó ń bẹ́ ọ wụ pẹlụ wa wò pẹ̀lú oríṣiríṣi nǹkan ojúkọ̀nà tó bá gbà wá àìsàn tí ń ń ta nínú àmì wo ni pé ní àyè tá a wà yìí àti ìrun yìí bì ń bì ní ọdún ti ààwẹ̀ kan ní gbogbo àgbáyé wọn ò fẹ́ tí ń kí níta gbangba àyọkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń nínú àmúwa kò corona tí ó dé tó wà nílé ayé yìí covid nineteen kọ́lọ́n dákun kọ́sọ wa ń bẹ̀ àti gbogbo àìsàn burúkú kọ́lọ́n kọ́sọ wa ń bẹ̀ wọlé àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run bá lẹ́kẹ́ ọlá fi ṣe àmì wò fún gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátápátá bóyá àjẹfẹ́ ìpadà lọ́sọ́dọ̀ ọlọ́run tá a tù bá lọ́dọ̀ rẹ̀ bóyá àtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ ká mọ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n bá ara wa bá a ti mọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ yìí a sì rí pé àti ọ̀lẹ́ lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn tó ti bí wọ́n ṣe wà ní billions àti ọ̀lẹ́gbà ni gbogbo nǹkan ọwọ́ akọlùkùnṣu gbogbo nǹkan dàrú nínú àwùjọ ní gbogbo àgbáyé pátápátá nítorí kòkòrò tá a fojú rí tó ń dá wàhálà lẹ̀ kò kọ́ba o kọ́ba o ọba tó tóbi ni ọba alágbára ni o àmọye èèyàn tó ti bá a lọ nínú èèyàn èèyàn ọlá ti pé ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبصر الصابرين àwọn ọba àlekíọ́lá a máa dán yín wò pẹ̀lú ìbẹ̀rù ọkàn yín ọba ilẹ̀ láwọn àsìkò kan ẹ máa sá kíjokíjo láwọn àsìkò míì nínú àdánwò látọ̀dọ̀ ọlọ́ọ̀ni nítorí ọ̀fà tọba ti di pé èèyàn fọkàn balẹ̀ tí ò fọkàn balẹ̀ mọ́ ó sì ti máa ṣe ìṣèfà ó sì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀ bẹ́ẹ̀ náà sì ni a máa dán yín wò pẹ̀lú ebi ẹ jẹun ẹ yò ó ẹ tún yán lẹ́yìn rẹ̀ pé ah, ẹ mọ̀ yòó àsìkò ọmọ abẹ tó ṣe yí pé àsìkò tó ṣe yí pé ebi ọlọ́ọ̀bà àlekíọ́lá yóò tún dẹ́ sínú òlu bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run ní àmọ́ mú àdínkù bá dúkìá tẹ ẹ ní owó tẹ ẹ ní àmọ́ mú àdínkù bá láwọn kan yóò tún máa gbèrú láwọn àsìkò kan ìgbìdánwò bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí àwọn ẹ̀mí kan máa kú kan torí ẹ ló jẹ́ pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sáfúkú nítorí kí mùsùlùmí ọmọ tọrọ gbogbo ìgbà náà ní àtúbọ̀tán dáadáa èyí kan nínú ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ jáde ń jọ pé ọkọ mi dáadáa tíṣà ànábì wa muhammadu àti bàbá mi ní gbogbo ìdọ́yẹ fún ọmọ tọrọ jù òun náà ní pé kí ni o kọ́lọ̀ ọba àlekè ọlá kọ́sọ̀ àmójúkú òfin ọ kọ́sọ̀ ọkọ̀ òun ó yá ná kọjá yí pé ó ní àtúbọ̀tán dáadáa kọ́lọ̀ ń dákun mọ́sà àṣọ wa kó ń bi ìyá ná kó jẹ́ kí á ní àtúbọ̀tán dáadáa wọlé akítóbi ọlọ́run wọlé àánú rẹ̀ bí ẹ bá ti ń pẹ́ láyé sí iná ní ìgbìdánwò ọlọ́run ṣe máa wá bá sí béèyàn bá ti tètè kú ń bẹ́ẹ̀ ní ìgbìdánwò ọlọ́run ṣe tètè stọ́ọ̀fù ń parẹ̀ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa sáfọ́ ikú musulmi ọgbọdọ ma sáfúfú bẹẹ náà sì ni kọ̀gbọ́dọ̀ ma bọ ewu torípọ̀ ọba àlèkẹ́ látó sọ fún wa náà àyè bíi pé wọ̀lá tó lè kú àìdí kúmi àlùkà fi ọwọ́ ara yín fa ìparun fúnra yín ẹ má máa máa máa fi ọwọ́ ara yín fa fúnra yín á á covid-19 àti àwọn àìsàn míì náà fi sọ rẹ̀ sọ wa ni ọ á bá wa lẹ́mìí ká wá gbọ̀n bíi káfíìrì irú yẹn kò bá ìsìláàmù mu anabi wa sallallahu alayhi wa sallam ti fi yé wa ọlọ́run ti sàlàyé ní koran ipe inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá á ti pè gbogbo ẹ̀ lẹ̀ ẹ̀ ń tí covid nineteen ọ̀pá ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ti ní màá sí bí ọba sì ti dọ́dọ̀ ẹ̀ káfú àgbọ̀bá tó dọ́dọ̀ ẹ̀ ẹ̀ntì nǹkan míì tí ò tó covid-19 ọpa ọlọ́run ti máa nǹkan àti nínú àwọn àgbàlagbà tó ṣe wípé ọkàn fẹsẹ̀ gún ìgbálẹ̀ ni ẹ̀ sọ́rí ọkàn fi ẹsẹ̀ gún igi ìtaná sọ́rí iná dèdí igi ìtaná lásán ló fi ẹsẹ̀ gún kò tó ọ̀sẹ̀ kan sígbà náà tó fi lọ́dọ̀ ọlọ́run so bó ṣe di egbò bó ṣe di pé tẹ́tánọ́ọ̀sì wọ nìyẹn ó ti lọ́dọ̀ ọlọ́run ẹ̀wù ti tóbi ọlọ́run sí ẹ̀lẹ́ pé igi ìtaná àyàn kéèyàn sọ pé igi ti á jẹ́ sí yégeyége gbogbo ọba jẹ́ okùnfà kú kálukú ọlọ́run ọlọ́wọ́ osisi sì sí láti kò ṣe ṣùgbọ́n tí àti ah, ah, àìkòjì àìsàn kankan tẹ́lẹ̀ o nǹkan kan wàhálà ti wà nìyẹn kì ṣe lọ́dọ̀ ọ̀dọ́lọ́ ọ bá ara lẹ̀mí ó fi fòkú o rírẹ̀ witness yọ bá ara lẹ̀mí ó fi o tó wá ní tí ọba bá ara o ọjẹ́ covid-19 ni ọjẹ́ covid-20 ni ọjẹ́ covid-18 ni ọjẹ́ ìtẹ́rí ẹ̀ pé bàbá àmọ́jẹ́ covid gangan

ẹni tó ti sọ̀rọ̀ ní òkú ṣáájú ẹ̀ ìgbà tó yẹ pé bí ọdún kẹdẹ́ nìkan ṣàìsàn ó sì dákú wọ́n sì ń ṣe ìnáwó lọ wọ́n ń ṣe ìnáwó súná ọmọ lọ ní a bá jí jí jí lọ́ba tó jí ń bọ̀ ọ̀yá lọ́ba tó dákú ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ní á ah, súná ọmọ yìí ẹ kókó mi kí wọ́n tó kéde pé lára yá kú wọ́n bá sì kókó mẹ́ńdò lọ ẹni òkú títí di bá ayé ń sọ̀rọ̀ ẹni wọ́n kó ọmọ kú ti lọ ọ̀dọ̀ ọlọ́run láti 90s ẹni tó ń ṣe súnà ọmọ gan oní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹ̀wò tí tóbi ọlọ́run so àìsàn nǹkan ni kú bíkẹ́ yẹn pé àsìkò tọ́lọ́ ń bá kọ pé ni gbogbo ọ̀gbá yóò ya ọba yá sí o o bi bi nàìjíríà lórí bó ṣe rí ibi tó dáa sí ọlọ́njẹ́ ọmọ gbèrú sí ibi tó dáa sí ọlọ́njẹ́ ọmọ gbèrú sí ibi tó dáa sí ọlọ́njẹ́ ọmọ gbèrú sí ibi tó kù díẹ̀ káàtó sí kọ́lọ́nkọ́ bá ṣe àtúnṣe rẹ̀ kọ́lọ́nkọ́ bá ṣe àtúnṣe rẹ̀ àwọn olórí wa ṣe ń darí wa kọ́lọ́nkọ́ máa kọ́ ṣe o kọ́lọ́nkọ́ máa kọ́ wọn máa ṣe o ọlọ́ndàkùn má jẹ́ kí ìlú ó Saudi Arabia ọlọ́dàkùn sábà mú bọ́sà bá mojú olórí ẹ̀sìn tọ́lọ́ wọ́n ń gbìyànjú ìlú tó serious tí wọ́n bá ní ìlú kan bẹ tó serious ìlú Saudi Arabia wà mẹ́ so ara seriousness wọn oná ló jẹ́ pé èèyàn bíi ten thousand ten thousand ni wọ́n sọ pé yóò ṣe hajj so láì pẹ̀lú àmójútó lórí pé ìjọba ilé òkè táwọn gbogbo tí wọ́n lò torí kọ́mọ̀ bá jẹ́ pé àkóràn yẹn kọ́mọ̀ bá papọ̀ jù àwa ń yọ̀ ń bì torí pé ibà kan ti wá tẹ́lẹ̀ àtòrí ti fi àìsàn àwọn tó fi pé oríṣiríṣi àìsàn òsì lọ́dọ̀ wọn ìdọ̀tí kan nu wọn wá bí pẹ̀lú group táyé ìbámu báyìí nígbà tó dé sáwọ́dé padà ó lóun òrìwé ẹ̀rí láyé o táàrí ilẹ̀ ọmọ gbóná kó ìtò máa gbọ̀n bóòlù fi wá jẹ́ irú àìsàn burúkú wa nìyẹn ọ́sà ń describe ẹ̀fà wọ̀nyẹ̀ kú pé bóòlù ṣe dé lọ́rin báyìí ara àwọn gbóná òun sì tó ń gbà nígbà tó tútù mọ́ <laughs> ó lóun òrìwé ẹ̀rí so tí túmọ̀ sí kékeré o torí àwọn oríṣiríṣi àìsàn yẹn ni Ọlọ́run fi ń dáàbò bo àwa tó àwọn tí wọ́n ti ń tẹ́ntẹ́ ní bá ti wọ́n báyìí bí ìgbà tí wọ́n lọ àlìkìyàmà ni so wọ́n wá mójútó wípé Saudi Arabia ó jẹ́ ààyè fún gbogbo àgbáyé láti máa wá táìsàn yẹn bá lọ spread láàrin àwọn alálàájì gbogbo ibi tí ò dé tẹ́lẹ̀ gan yọ kárí ẹ̀ torí pé ń gba ambassador tán kásìkò ọ̀sán lọ lé ni ń bọ̀ bá lọ lé tó ń gbé COVID-19 lọ tara nàìjíríà lọ ara amẹ́ríkà lọ london lọ australia lọ eh, germany lọ gbogbo ẹ̀ lóríṣiríṣi ewu wo bí ó ṣe kárí tó ṣùgbọ́n nàìjíríà kì ṣe pé a ní ẹ̀sìn kan tí kálukú wá ń ṣe torí ẹ̀ làwọn fi wòye pé ájì ń bẹ ájì ò lè kú kò sígbà tí wọ́n ṣe ájì ṣùgbọ́n kí ìlànà wà kó fi létò wa torí náà lọ sọ pé wàlà tó lè kú òbí la ta lùkà ìgbà bá ti rí kò túmọ̀ ìgbà nígbàgbọ́ sí kádàrọ̀ ọlọ́run èèyàn ọgbọ́n ọ̀sọ́ kò nígbàgbọ́ sí kádàrọ̀ ọlọ́run kí tírélà ọmọ ọbọ̀ kójú tó kó sáàrin títì kókó tọ́lọ́ ń bá kádàrà pé òní pa òun òní pa òun kò bá àtẹun lórí mọ́lẹ̀ ọ̀n tan ẹ̀ ni torí pé ọlọ́run ní káálíkù sábàbí wálímùsá bàbá ọlọ́run ló dá okùnfà àti tó kùnfà ń fà ọlọ́run lọ́dá mi méjì pọ̀ okùnfà kọ̀ọ̀kan ọlọ́run ti wá fi ti ààyè rẹ̀ ànábì sallallahu alaihi wasallam àdìsí rẹ̀ kan onítàjà kálí tó bá sì wà láàyè kan ká mọ́ kú bẹ́ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ láwà àgbọ̀dọ̀ kú bẹ́ẹ̀ kí ni ọ̀fà ó náà ní pé ká mọ́ kó àìsàn lọ sí bòmíì iná ní tọ́fà ká mọ́ jẹ́ pé àwọn àmọ́ bú ọlọ́run tó jẹ́ báwa la jẹ̀bi àmọ́ wa bú ọlọ́run tó jẹ́ báwa la jẹ̀bi oríṣiríṣi nǹkan làwọn náà ń fọwọ́ fà tá a mọ̀ ẹni tí ń ṣe sìnà àwọn wàhálà rẹ̀ ó ti sodo sí la ẹni tí mutí àwọn wàhálà rẹ̀ ó ti sodo sí la. sọ́wọ́ ayẹ́kọ́ máa pé bò lọ́lọ́run ti akádàrà ilé ẹni tí ń parọ́ àwọn wàhálà rẹ̀ ó ti sódó sí la ṣe kó a máa sọ pé ní tẹ́lẹ̀ ẹni tó ṣe yí pé ó ń ṣe ṣíríkù ó ń ṣe ẹbọ wàhálà rẹ̀ ó ti sódó sínú sẹ̀mí ẹ̀ jẹ́ yí pé àwọ̀ á rí wíwájú ní ìgbésẹ̀ yẹn náà ni Saudi Arabia gbé kọ́lọ́dà kọ́kọ́ máa kọ́ wọn máa ṣe bọ́ bá jẹ́ pé àwa náà la wà ń kó wọn ẹjẹ́ àwọn bò làwa náà ṣe ṣe bọ́ jẹ́ pé àwa náà la wà ń kó wọn àìmọye owó tí ẹ ti ná nínà gidi tí èsè ìná kówó jẹ irú ìná wà ń ṣe bọ́ jẹ́ pé àwọn míì wọ́n ti sọ COVID-19 di ọrọ̀ ajé Boko Haram tó yẹ kí wọ́n ti lé dànù kọ́mọ̀ ti wà á láàmà wọ́n ti sọ di ọrọ̀ ajé kó kọ́ máa bẹ gan ni ìtẹ̀síwájú àwọn nínú ẹkọ́nọ́mì ọlọ́run dákun àfi títóbi ẹ̀bẹ̀ àti àánú rẹ̀ bẹ̀ kọ́lọ̀ kó bá kó covid-19 lọ kó gbogbo àgbáyé pátápátá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àìsàn burúkú kọ́lọ̀ tó bá kó lọ ọlọ́run ká dákun kó tún gbogbo àlámọ̀rí gbogbo wa ṣe wọlá títóbi ọláàánú rẹ̀ kọ́lọ̀ kó jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o lórí àlàáfíà lórí ìlera lórí ọrọ̀ lórí ìgbà ìyá àsìkí lórí dáadáa kọ́lọ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي كاسي سورو كافي قيرا تاباتي قيرا كان كنا لبلوما فاتي قلوا فباني بادا فوا